pásítọ̀ káyọ̀dé olùdáre ìdíòsè amúlòkọ ìbàdàn n tó ń fa ọ̀rọ̀ ní gbogbo èkó yìí náà ni rí i pé bí ìjọba ṣe sáré yọ sọ́sídì kúrò lórí ọ̀rọ̀ epo jẹ́ pé wọn ò jókòó dáadáa láti pé kí wọ́n tiẹ̀ gba ìmọ̀ràn jẹ́ sọ fún wa wípé epo ní wọ́n mọ́ tá a bá ti yọ sọ́sídì ṣùgbọ́n yà wá lẹ́nu pé epo tó ti kọjá ohun tí wọ́n pè five hundred ni wọ́n fi bẹ̀rẹ̀ ńgbà yẹn ní ìsìn ìlú tí ń rà ní one two ibòmíì gan one five ó sì jẹ́ ìyàlẹ́nu fún wa àti pé kí ló ń fà á ìjọba òde sọ àwọn pàtó tó ń fà á fún wa ìnira pọ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n bẹ̀rẹ̀ látòrí gbogbo àwọn èèyàn tí ń lọ ibiṣẹ́ wọn owó ọkọ̀ ti lé ní ìdá ọgọ́rùn-ún ó lé àwọn tó sì ń gbọ́ owó oṣù jẹ́ pé ó níye tí wọ́n ń gbà kìí ṣe pé wọ́n ń fowó kún ní gbogbo ìgbà ó jẹ́ ìnira fún wọn àti àwọn oníṣẹ́ ọwọ́ oúnjẹ gan-an ó wá jẹ́ ìṣòro ní àkókò yìí torí pé tí wọ́n bá lọ rajà ní ọ̀nà ibi tí wọ́n ti ń rajà owó ọkọ̀ gan ó ti wọ́n jù kí wọ́n tó yọ kí wọ́n tó yọ ọkọ̀ ó ti jẹ́ wàhálà ó mú kí nǹkan wọn gógó a à ń bẹ ìjọba kí wọ́n rántí mẹ̀kúnnù gbogbo wa náà ni a gbìyànjú láti dìbò fún wọn tá a sì gbàgbọ́ pé wọ́n wá fẹ́ tún nàìjíríà ṣe tá a sì gbàgbọ́ pé wọ́n ó tún ṣe a rọ̀ wọ́n láti wá bá wa tún ṣe. ọ̀wọ́n ni tí wọ́n bá ti ń pé nǹkan bá ti lé wọ́n yorùbá náà ni wọ́n máa ń sọ wípé ìtẹ̀yàn bá máa jẹ tó bá ti tán ìtẹ̀yàn ọba máa jẹ kó máa ṣàfara kó sì máa sá lọ torí pé olókùn tí wọ́n máa jẹ nísinsìnyí ìyẹn ti wọ̀lú ìyàn ló fà á ló ń ká kú fi ń dọ́gbọ́n wípé à bí kankan ò bá ṣe àwọn ó ṣe iṣu ní ìsìn ẹni tí ó ra iṣu lẹ́kan ní ìsìn iṣu lẹ́kan ó bẹ̀rẹ̀ látòrí six thousand jù bẹ́ẹ̀ lọ ọ wà àwọn tí ò àwọn kéékèèké tẹ́ pé ó korò ó ní bíi three thousand bóun ni àwọn èèyàn mẹ̀kúnnù sí ní máa jẹ̀gẹ́ wọ́n sá jẹun wọn ò sáfẹ́ kú báyìí ẹ̀yìn ìgbà téèyàn bá sì sì kú ó lè mọ̀ràn wà n tó ń fà á nìyẹn yóò nípa lára dáadáa nítorí pé ohun tí kò mú ní fáítámì kankan àwọn nǹkan tí ó sì kó bára kó bá èèyàn pọ̀ ọbẹ̀ látòrí ojú ó lè máa jójó máa wò bàìbàì nígbà tó yẹ pé gbogbo èròjà tó yẹ kí kí oúnjẹ ó ní tí ò ní ó lè tán ṣòro tíjọba bá fààyè gbà ìjọba ló lè jẹ́ kó tán ṣòro torí pé bí Dangote tiẹ̀ ní ẹ̀mí wípé bá a bá tiẹ̀ ṣe képo ọ̀pọ̀ ọwọ́ ìjọba ni ó ti ra crude oil àwọn ni wọ́n sọ iye bí ó ṣe rèé fún un kò lágbára lórí wọn n ló ń fa tí ọ̀rọ̀ epo yẹn fi ń lo ó fi pẹ́ kóńgó tó jáde ọwọ́ ìjọba ni àti jẹ́ pé kí ìjọ kí gbogbo ìṣòro yìí kó kúrò láìsí ọwọ́ ìjọba kò sí tẹ́nì kankan lè ṣe Dangote ò lágbára rẹ̀ láti ṣepo di ọ̀pọ̀ ọwọ́ ìjọba ló wà pásítọ̀ káyọ̀dé olúdáni.